الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية التاسعة والعشرين من سورة الإسراء وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا الله ذلك إنه آية التي في آية قرآن eléyìí ti ṣe àyà kọkàndínlọ́gbọ̀n من سورة الإسراء ولم ولا تجعل يدك مغلولة إلى عنقك ما في أولى في على للون أولى ما في سخون على للون إلي جاء يكفني لا تياهم أو بدياهم ولا تبسطها كل البسط kò sì gbọ́dọ̀ ya ọwọ́ rẹ ní gbogbo yíyà eléyìí jẹ́ ìkọ̀ fún mi láti yapa láti ya onínàkúnà láàrin ahun àti àpà iná ni ìwà àjọmọlúàbí lọ́wà nínú owó níná ahun ìwà burúkú ni àpà ìwà rádaràda ni. kò yáhùn ọ̀yàpà òun náà ní ìwà tó yẹ ọmọlúwàbí ọmọọ̀sẹ̀ jẹ́ ẹni tó ṣe kó háwọ́ mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe pé ọ̀yà onínàkúnà jẹ́ ẹni tí ó wà ní àárín méjèèjì rẹ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ìgbàjọ́ pé nínú àyà yìí kan náà ó ti fún wa. láti jẹ́ ẹni tí ó yà hàn ó sì tún kọ̀ fún wa láti jẹ́ ẹni tí yọ yọ nínàkúnà ó túmọ̀ sí pọ́lọ̀ ń kọ́ wa kájẹ́ ẹni tí ó fi ètò sí ìṣúná wa ká máa bá ti sì máa náwó ká máa máa náwó nínàkúnà ká sì má ṣe jẹ́ ẹni tó jẹ́ pé yọ pa kanamọ́tọ́rọ́ fún. torí ẹ̀ wala taj'al yadaka maghlulatan ila 'unuqik ọlọ́run ọba ó fi wọ́n fún ọ̀rẹ́ mọ́rùn rẹ̀ wọ́n fúnra rẹ̀ lọ́rùn wọ́n fọwọ́ fúnra rẹ̀ lọ́rùn ó fi kọ ìwà ahun fún wa nítorí pé ahun lódodo ọ̀rọ̀ rẹ̀ ò yàtọ̀ sẹ́ni tó fọwọ́ fúnra rẹ̀ lọ́rùn nítorí pé látàrí pé ìyẹn ya wọn wọn ga alára kò ní gbádùn owó rẹ̀ yóò máa dínà ìgbádùn eléyìí tí òǹgá lẹ́tọ̀ọ́ sí mára rẹ̀ látàrí pé ìwà burúkú yìí ń bàjá ìgbà tó bá wá jẹ́ pé ahun àpèjúwe rẹ̀ ní sẹ́ni tó fi ọwọ́ fúnra rẹ̀ lọ́rùn báwo wá lọ wá rò yìí pé ìṣesí ahọ́n wà á rì sí àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí káwọn náwó lé lórí òun fúnra ara rẹ̀ àpèjúwe rẹ̀ ní àpèjúwe tẹ̀mí fọwọ́ fúnra rẹ̀ lọ́rùn ẹ sì mọ̀ pé nínú ọrùn náà lọ́nà ọ̀fun wà ẹnìkan ò ní fún ara rẹ̀ lọ́rùn dáin kọ́ má jẹ́ kó ti fúnra rẹ̀ lọ́nà ọ̀fun náà pín in á sì mọ̀ pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni ìgbà tí èèyàn bá ti ya hun kò sí tàbí ṣùgbọ́n pé látàrí tí èèyàn ya hun gan ó lè ṣera rẹ̀ ní sùta kó kó bá làáfíà rà tó bá wá wà nípò ẹni lè ṣera rẹ̀ ní sùta kó bá làáfíà rà rẹ̀ ṣé àlàáfíà lómi wà ní kó bá ṣé dáadáa ẹlòmíì ni ò ní bàjẹ́ wala taj'al yadaka maghlulatan ila 'unuqik eléyìí fi hàn pé ahun ètò fi ń sera rẹ̀ pọ̀ gidigidi owó ara rẹ̀ ní fi ń fúnra rẹ̀ lọ́rùn owó ara rẹ̀ ní fi ń wọ́nà àti gbẹ̀mí ara rẹ̀ má ya hun wala tabsutuha kullal bast má sì ya ọwọ́ rẹ̀ ní gbogbo yíyà nítorí pé ẹni bá ti ya ọwọ́ ní gbogbo yíyà àyè ya ọwọ́ ní gbogbo yíyà kí nǹkan kan dúró ń bẹ̀ àyè ya ọwọ́ ní gbogbo yíyà kárí fi gbá nǹkan mú nítorí tá a bá ti ya ọwọ́ ní gbogbo yíyà bí tábìlì lọ́wọ́ jọ àyè sì kówó lórí tábìlì níwájú ẹ̀ fúfú lẹ̀lẹ̀ káwá padà débẹ̀ kápá àárín nǹkan má nínú a kó lórí rẹ̀ kárẹ́ ní dárò nítorí tí wọ́n fi yọ ni pé wọn náà bá fẹ́ ṣé kátẹ́gùn gbé owó yẹn dànù kó sọ di tàmọ́ lọ́wọ́ à ń gba tí wọn náà gbé lórí tábìlì yẹn wọn á gbé nǹkan lé lórí mi pàtó fowó lórí tábìlì wọn á gbé nǹkan lé lórí mi kìí jẹ́ kí ọwọ́ láǹfààní àti rí nǹkan kan gbá mú má di ọwọ́ rẹ láti tàn má sì yà láyà tàn torí pé àwọn ẹni tó bá jẹ́ onínàkúnà àwọn èyí sábà rí owó kan fi ṣèrèrè láyé wọn gbogbo owó tó bá ti ní ní nánà ni ìnákúnà ni ìnákúnà lówó lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan yẹ pé ọgbà ká ná ẹgbẹ̀rún mẹ́wàá sí ń lè ná ọgọ́rùn-ún ẹgbẹ̀rún sí láti ṣe àfihàn pé níná lówó òun sì lówó fún òun lè bá a ná ni. tó ẹni tó jẹ́ pé ìnákúnà ni kò sí tàbí ṣùgbọ́n. ìnákúnà rẹ̀ lè dẹ́rìn pẹ̀tẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n àbámu àtẹkùn tí ọba tí ọba rìn yọ pọ̀ jù ìdí tó ń ti ná nàkúnà àwọn aríwé bá ní jẹ àwọn ọmọ bọ jẹ́ wọn máa máa pátìlà ṣùgbọ́n tó dájú ni pé ńgbà di pé nǹkan lọ́wọ́ rẹ tí ò sí nǹkan kan lọ́wọ́ sípò nánàkúnà àwọn náà ní tún gbẹnu àtẹ́lù ọ lẹ́yìn ìgbà tí gbogbo wọn bá ti tú kádàánù kúrò lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni kí ni ó jẹ́ àbádé ahun kí ni àtúbọ̀tán onínàkúnà فتقعد ملوما محسورا ẹni tó bá ti yá ahun tó jẹ́ pé òun gangan fúnra ara olùpá kánámátọ́rọ́ ni kìí pẹ́ nìkan a sì máa dínà gbádùn mọ́ra rẹ̀ àbí onínàkúnà tó ń jẹ́ pé owó kìí dúró lọ́dọ̀ rẹ̀ gbogbo ntí ó ju iye tó yẹ kó ná lọ ní máa ná ní gbogbo ìgbà ó lè ná ju tó ní pamọ́ lọ. eléyìí tí wọ́n máa ń pè ní dẹ́pọ́sìtì iye tó nílé owó ọkàn náwó ní yàfùyàfù ọ̀nà mówó wọ́n ní ilé là ká tó sọmọ lórúkọ ìwọ òwòlé òyàpò rẹ wò kó tí ń bẹ́ńbẹ́ tó bẹ̀rẹ̀ sí ní náwó nínàkúnà tí èèyàn bá rí bẹ́ẹ̀. ọlọ́run ní nǹkan tí ó padà sí ọ òun náà ní kó di màlúù mẹ́ ọ̀ọ́dẹ ni ẹ̀tẹ́ ọ̀ọ́dẹ ni tí wọ́n ń bu ẹnu ẹ̀tẹ́ lù ọ̀ọ́dẹ ni tí wọ́n ń bú ọ̀ọ́dẹ ni tí wọ́n ń bàjẹ́ nítorí pé ahùn kan ò sí tó ṣe pé ẹ̀yìn lọ yẹ bí ìbá tẹ̀tẹ̀ onínàkúnà ò sí tó ṣe pé ẹ̀yìn lọ yẹ tí ì bá ṣe ẹ̀tẹ́ wọ́n máa bẹnu àtẹ́lù wọn ni eléyìí ó nàkú náà máa lé eléyìí eléyìí àwọn burúkú bẹ́ẹ̀ni mahsura ó tún wá di nadiman munqati'an wàá dẹni tí ń kábàámà ahọ́n padà kábàámà náà ni onínàkúnà ńkọ́ àbámà yóò gba agboolé rẹ̀ ṣèbùjókòó nìyí màṣúrọ òtún ní ilé jẹni tó ṣe pé yóò lè nílọsíwájú gan nínú sẹlẹ náà dìmẹ alábàámà màṣúrọ tọjẹ mọkọtì àyè ẹni tó yẹ kó gbogbo nǹkan dì mọ onírànà lọsíwájú torí pé pẹ̀lú àwọn tó ń sìn yẹn òní nílọsíwájú àwọn èèyàn bá wọn fẹẹ fi nǹkan tó dáa hàn ilé ìtòsí pé tó bá invest níbẹ̀ dúkìá rẹ yóò tún lọ síwájú sí i àlékún yọ ba nǹkan ní rẹ ṣùgbọ́n ti mọ̀ pé ahun ni ọ́ ò ní fi nǹkan kan lọ àwọn táwọn bá sànà dáadáa yẹn fún ọ kàkà káwọn wá sọ fún ìwọ́tọ̀ ọjà hun tó ní fi dáadáa kan lọ àwọn lórí dáadáa táwọn bá ṣe fún ọyún káwọn ó sì kúkú sọ fẹ́ lómi tó pé ẹlòmíì ni ó padà ní àìmọye nǹkan tó yẹ pé wọ́n rí lẹ́dínwó wọ́n rí lọ́pọ̀. wọ́n sì mọ̀ pé owó rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n torí pé ọba ìyá wọn ò ẹni tí ó fi hàn ra fún ọ tó nǹkan yẹn gbọ́ ọmọ lọ́wọ́ wọ́n padà dẹni tá ń bẹnu àtẹ́lù wọ́n padà dẹni tó ṣe pé wọ́n kábàámà ìlọsíwájú gan ní sí fún ẹ bẹ́ẹ̀ náà ló ń ṣùgbọ́n owó mú àwọn ẹni tó fẹ́ tà wọ́n tí àwọn bá ti rẹ́ni gba fifteen million sílẹ̀ àwọn tà á sì mọ pé lówó yìí ẹ rà á kódà bó ṣe pé ẹ kàn rà á fi ilẹ̀ ní dìgbà míì ìgbà ni ha ọmọ ìyá mi ní tí wọ́n fi ra mo ti ná nàkúnà gbogbo ìgbà tí mo náwó bí àjọyọ̀ ẹ̀ bá ti pàkíyèsí mi owó tí mo ná bẹ̀rẹ̀ fẹ́ mọ̀ kó bá twenty million ní wọ́n bá ní ọ ṣe rárẹ̀ òṣèrà rẹ̀ làwọn ọmọ wa sọ káfí ó nà kúnà ó nà twenty million gbé àjọ yìí wọn náà wàá máa kábàá máa kó wàá kéré owó yìí bá bẹ lé ní ìsinyìí báyìí fifteen million ní ti ra tó wọ́ọ̀tù fifty million kòkòsí náà yóò lè ní ìlọsíwájú nù gbèsè àyè pẹ̀lú àhùn àti nákùnà ó sì dẹni tán bẹnu àtẹ́lù tí àbámọ̀ tí ó gbọ́kàn rẹ̀ gbàgbèsè ayé rẹ̀ jókòó ọlọ́run bẹ lẹ́dàá wa. kò fẹ́ wa fún nǹkan tó pé yọ sọ wá dẹni àbò kò wa fún tí yọ sọ wá tí ọmọ kábàámà nígbà tó ṣe pé àbùkátà àti kábàámà ti ń pọ̀ fún wa pé ya ahùn ahùn nítorí pé ahùn yẹn ráyé tá a bá wá ní yaun a sì tún gbọ́dọ̀ sọ pé aláwọ nílàkulà àwọn a máa nánà kùnà a máa nánà pa nítorí pé yẹ́bọ́lá sọnù àyà mi innal mubadhirina kanu ikhwana shayatin wa kana shaytanu li rabbihi kafura àwọn onínàkùnà ọmọ ya ṣetán ni wọ́n ẹ̀sìn pé ṣetán aláìmoore lọ́jọ́ sólù ẹlẹ́dàá ó ṣe kèfèrí. torí di eléyìí ọ̀dọ́wọ́ wa nínú ìgbésí ayé wa àwọn náà máa rán àwọn àpèjúwe gbogbo méjèèjì àtẹnikẹta nítorí tó o bá yá wọn o lè yọ onínàkúnà ahun ọ̀dá ìnákúnà òṣùwọ̀n lẹ́ni tó jẹ́ pé àárín méjèèjì náà wà òní jáun òní jọ́nàkúnà ìwọ̀ntúnwọ̀nsì. ìnùwà ọmọ ìṣẹ̀lẹ̀ ayé rẹ lọmọ náwó rẹ ẹrin nínú ìgbésí ayé àwọn èèyàn wà tọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá tó gbò láṣìírí àmọ́ yìí wọn ò lè ná torí kó di agbára wọn lọ níná yóò máa wá jẹ oúnjẹ tí ò dáa yóò máa wọṣọ tí ò dáa yóò máa gbébi tí ò dáa yóò máa fẹsẹ̀ níbi tó ṣe pé ó lówó débi kó lè ra nǹkan àgùn yóò máa wọ bàtà ajá láwọn ọ̀tà bàtà tó jẹ́ pé o lè má ti rìn jàǹdí tí ó fi já tó bá já ma lẹ́sẹ̀ àpò lọ́wọ́ owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́pọ̀ bìbà ọmọ ò lè béèrè owó fún kankan kó fún ayọ̀ ò lè tọrọ owó fún kankan kọ́ bá ṣe tẹ́ bá ti fẹ́ rí pípọ̀n ojú ẹ̀ tẹ́ fẹ́ gbọ́kọ̀ bá kùn gbé ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. tẹ̀sí fẹ́ rí àyípadà tí ò da nínú wa rẹ̀ ẹ̀yẹn sáti fowó ẹ a sọ̀rọ̀ owó ẹ béèrè owó lọ́dọ̀ rẹ̀ lójijì lẹ́rìí ike gbogbo àyípadà tí wọ́n máa pe àwọn èdè burúkú lẹ́nu tí ojú ti pọ́n tí ó ti rán kó bíi tamugbó fi owó tó á rò rọrùn ni tó náà ló ń pè bíi eré báyìí ló pé owó yẹn five thousand naira ah mo tẹ̀ ṣe bíi five hundred naira kí n máa bọ̀ wá títí ìparí sùn ẹ́ owó ti kúnlé ó ní gan-an lákúnlé lákúnlé lówó lọ́wọ́ rẹ̀ àmọ́ kò lè ná tọ́ bẹ́ẹ̀ náà nì á rí láwùjọ wa àwọn èèyàn tó ṣe é pé bó bá ti dọ́wọ́ sí wọn kò lè rí ìdíjókòó. ẹ̀mọ̀kọ́ ahun tó bá ti dọ́wọ́ tiẹ̀ kò lè rẹ́sẹ̀ jáde má onínàkúnà èèyàn tó bá ti dọ́dọ̀ tiẹ̀ kò lè rí ori orí ìkánjú tọ́ba wọlé náà ni ọba jáde ọmọ anáwó di ẹlẹ́dà tó béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ibi tó ti yẹ ó sì ìrànlọ́wọ́ fifty thousand. ó lè kọ chẹ́ẹ̀kì five million àwọn máa pàkíyèsí rẹ̀ pé ah, bóòlù owó ikọ̀ tó bẹ́ẹ̀ ti ń ṣe dáadáa ó ní ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà kó wọ́n mú mi lẹ́rù kó ah, dáa kó burú ẹ ṣe ẹ kú náà ó lè sọ wípé gbogbo kálukú gbogbo kó wá gbogbo kálukú gbogbo kó wá tó bá ti ní ṣíṣe wọn máa wá mú màálù lágbàá lóhùn ṣíṣe kan òṣèṣì tó kéré ẹ wá mú màálù lágbà lọ́hùn bàbá àjókòó òfò tí wọ́n á máa ṣe bàbá àti jẹ́ nǹkan mi ẹ wá mú màálù lágbà lọ́hùn onájà lè wo sùsùn kó ní ó ti pé ọdún báyìí tí bàbá òun ti kú àwọn fẹ́ yí ẹ̀gbẹ́ bàbá padà láì wúsàárì àwọn yí ẹ̀gbẹ́ bàbá padà gbàjẹ́ wẹ̀ mú sọ̀kalẹ̀ wọn máa náwó bí ẹlẹ́dà wọn máa nánàkúnà wọn apelére wọn apolórin àwọn a máa sọ kọ̀ǹgọ́sílù alòlùsí níbàdí a máa tàdéléke ó lè wò sùsùn ó ní òun ti pọ́ ọmọ ọdún báyìí láyé òun fẹ́ ṣayẹyẹ ọjọ́ bí òun torí pọ́jọ́ tá a bí ní pàtàkì yọ lọ tó kó sínú aṣọ òfin yóò ro dẹ́dẹ́dẹ́ yóò kàn dododo yóò máa náwó yóò máa ná nàkúnà gbogbo ibi tó yẹ kó pò níwèrè ọ̀náwó sí kàádé rántí ẹ̀ gbogbo ibi tí ò wúlò tí ó ṣàǹfààní tó fa fìtínà fún yàn tó sọ̀yàn sínú apá ìlẹ́rìí tí wọ́n máa náwó sí. wọ́n ń ta mọ́tò kan wọ́n ń ta ní five billion naira wọ́n sì ń ta míì tí òfin kankan yàtọ̀ sí ẹ̀yà fọ́dà ọ̀dà lásán ọlọ́dà yìí gbọ́ fún ọ̀dà yìí ọ̀gbọ̀ wọ́n ń ní five million naira wọ́n wá lọ ọrọ̀ ní one billion torí kó lè bá a fi hàn yìí pé òun gbogbo ẹni tó bá fẹ́ máa bọ̀ nfa kàǹgbà kan kọ́ lọ mọ̀ kó n kéré sí nọ́mbà òun one in the nation not one in town a'udhu billahi minash shaitanir rajim má tù má tù láwọn títí gbágúgbágún táwọn kòtòkótòkòtò kúnnú rẹ̀ tẹ́ pé tó bá gbé jáde lẹ́ẹ̀mẹ́ta tó bá rìn rìn five kilometres kò tún jẹ́ mọ́tò tuntun má orúkọ ọ̀nàgíjẹ́ eléyìí tí wọ́n fún un náà ní fíálẹ̀ yóò kà owó rẹ̀ tó ti ṣubú dànù iná lọ wá ń gbé ká lọ ń rà ní bílíọ̀nù lọ́dájú pọ̀ gbádùn mọ́tò tó ṣe pé táwọn ẹni tí ń wọkọ̀ tùrọ̀tùrọ̀ àwọn oníkórópè àwọn onímárúwá àwọn alájàgbé àwọn ń tìfà táwọn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rù ọ̀gbọ́dọ̀ làwọn ìwọ náà máa pariwo tó o bá wà nù ọmọlanke tiẹ̀ pé ṣọ́ra ya ojú ẹ o má ṣe fún ọmọlanke bíi tiẹ̀ lèmi ń gbé lọ ṣọ́ra o tó bá kíráṣì ẹ tó bá à ó máa dọ̀rùn ó máa dogun ní o. Allahu akbar látàrí ìnákúná rẹ̀ ìnákúná ọmọ ya pa wọ́n ta omi èso inú ọ̀rá inú agolo wọ́n ń tà tí kálukú lè rà gbogbo yẹn sì mú rẹ̀ pé one twenty ní one twenty naira wọ́n wá ní rà níbi tí gbogbo ayé ti rà ní one twenty nítorí pé wọ́n bá pẹ́rù wọn ẹgbẹ́ wọn ní wọn náà wọ́n wá lọ ibi tí wọ́n ti ń tà ní one thousand two láti fi hàn pé yes vip ńlẹ́yìn wọ́lá ó yà ní lẹ́nu púpọ̀ ẹ wà mọ̀ ọ̀gá àbí ah, èso náà ni ó náà ni ó náà ni but ibi báyìí special treatment àti ìwọ́nú airport gbogbo ń dọ́fẹ́ rà wọ́n ń tà lóde lẹ́dínwó bẹ́ẹ̀ ṣe ń tà ń gbòòrò àmọ́ tó bá ti wọ́nú airport tó ti wọ bí tẹ́ni ti ń sìn ọ́ tí ò lè wọ bẹ̀ tó mọ̀ sọ pé duty free zone àfáà gbogbo nǹkan tó ń ra yẹn ó lè fi times hundred tóró tí duty free zone tó ibẹ̀ wá làwọn mi sọ pé ah, ibẹ̀ láti máa ra àánú ra níta because kó lè bá àwọn pé yes yóò wá rà wọ́n wá bá kó sínú ọ̀rá duty free zone láti fi hàn pé very important part la hawla wala quwwata illa billah israf inakuna. à ń lọ sílùú wọ́n sì ní ṣé economic class lẹ́wọ̀ ni àbí first class lẹ́tí fẹ́ àga kan ni bàálù kan ni bàálù kan ni wọ́n kẹ̀kẹ́ pé àga tàwọn eléyìí ó lè jẹ́ òdiwọ̀n àga kan àbọ̀ tẹ̀yìn mẹ̀kúnnù dípò tí wọ́n fi to mẹ́ta mẹ́rin tẹ̀léra wọn tí wọ́n fi to mẹ́ta mẹ́rin tẹ̀léra wọn lọ́dọ̀ tí méjì ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí dípò tí wọ́n fi gbé oúnjẹ tó pé tó níbo ni láti rí ó tó fi gbẹ̀mí ró tí wọ́n máa gbé fún ilé economic class tẹ́bá ní first class ó lè jẹ́ oúnjẹ méjì wọ́n ó gbé fẹ́yìn òtí bẹ́ẹ̀ náà lọ. wọ́n á sọ pé tó bá gbé economic class tó fẹ́ wọ̀ ìlú tá à ń lọ yìí Amsterdam ní owó bàálù rẹ̀ tó ó jẹ́ five hundred and fifty thousand alọ́ àbọ̀ tó bá wọ economic class but tí wọ́n yẹ pé first class ló fẹ́ wọ̀ àbí òye wa businessman class ló bá fẹ́ wọ̀ wọ́n sọ fún ọ pé owó bàálù yẹn á lọ àbọ̀jẹ́ one point two million wọ́n á pè mọ́ prefer first class yẹn ìnákùnà nìyẹn bàbá ìnákùnà so náà máa tètè pé kò sírò nígbà tó ti tó kò ní first class ṣe bá wà sọ̀kalẹ̀ nù bàálù àti kẹ́ẹ̀tù wọ bàálù kálukọ́ ọmọ bó ṣe máa subhanallah ẹ má jẹ́ ònàkúnà ọlọ́run ọba kò fẹ́ onínàkúnà ẹ jẹ́ ìwọ̀ntúnwọ̀ntì ẹ má jẹ́ ahun ẹ sì má jẹ́ ònàkúnà kí ẹ má bàa dẹni ẹ̀tẹ́ kí ẹ má bàa dẹni tó padà kábàámà inna rabbaka yabsutu rizqa liman yasha'u wa yaqdir dájúdájú olúwa ẹlẹ́dàá rẹ ó máa ń tó bá wù yóò jẹ ká rìsíkì kó rí àyè jókòó sí lọ́dọ̀ ẹni tó bá wù yóò sì fún arizikì mẹ́ni tó bá wù yóò fún arizikì mẹ́ni tó bá wù yóò fún lẹ́ẹ̀ma kò ní ráyè jókòó Allahu Rabbul Alamin olómàǹsẹ̀ bẹ́ẹ̀ yóò sì arizikì ọ̀tẹ pẹpẹ rẹ̀ fẹ́ lómi arizikì rẹ̀ ọ̀pọ̀ tabua ní má ní sọ fún wa gbé lùgàlẹ́ ni ah ìmọ̀ ètò lè jẹ́ o ẹ bá ní fojú wọn ẹ fojú sùn káti ẹ pé ẹ yóò tóbi èlò nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba tó ṣe é pé watarzuqu man tasha'u bighayri hisab ìrẹ́ olúwa wa wọ́n lọ́ máa ń rọ ẹni tó bá wù ọ lọ́rọ̀ láì fi ṣèrò sí i. ẹbí Maryam náà ti sọ inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab wọn á máa rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì fi ṣe òsì àwa ń ti wá nítorí pé èèyàn ni wá èèyàn tá a sì jẹ́ a lè dá títí títí títí tí ká má tán a lè dá títí títí tí ká má tán a kù síbi tá a kù sí ni kò síbi má nìyí ó sì pọ̀ tó agẹdẹgẹdẹ burúkú kan tó wà pẹ̀lú ẹ bíi lára bíi kéta bíi kẹnimẹ́nì ẹ tó nìkan wá ní nìkan lọ́lọ́run dá ní. nítorí pé eléyìí ò ní tán láyé ibi tọ́lọ̀ wọn bó ti yọ dànù ó náà ní tọmọ àlùjáná tó bá kú dẹ̀dẹ̀ tí ó wà àlùjáná pẹ̀lú ọlọ́run bó ti yọ àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú kú lẹ́mìí rẹ̀ ni ó ti fọ́nù kú lọ́kàn rẹ̀ tó ti wá dẹni tó ṣe wípé gbogbo kéta kẹ́ni mẹ́rin ìlara ìbínú ẹni gbogbo ونزعنا ما في صدورهم من غل إخوانا ونزعنا ما في صدورهم من غل إخوانا gbogbo lára gbogbo kùnsínú gbogbo ìbínú ẹni eléyìí ti ń bẹ nínú gbáàyà kálukú ọlọ́run wa dànù wọ́n wàá dọ̀mọ àyà lódodo àwọn àlùjànnà ni eléyẹn yóò ṣẹlẹ̀ lórí afárá kan fún ma yàtọ̀ sí àfúrọ̀ afárá tó lọ́wọ́ ti gbẹ̀sán fún ní kálukú wa lọ́wọ́ ara wa ẹ̀yin ti mara yín lọ́mọ àlùjànnà bọ́t ọmọ àlùjànnà ò tún ní wà àlùjànnà ṣáájú kótó tún di pé ọlọ́wọ́ tó gbẹ̀sán fún kálukú lọ́wọ́ ara wọn tá bá ṣẹ̀ra yín so tó lọ́mọ àti wá ṣe léyìí láàrin wa màá náà ni wọ́n wá yọ gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú gbogbo ogun mi ọ̀tá mi ọsẹ kínní àìbá wọn jà wọn ń bínú gbogbo àwọn kan ọlọ́run ayọ̀kù àwọn àdọ̀mọ̀ àyà lódodo ìdí inú tó jẹ́ pé tó máa àlùjáná bá wà àlùjáná ẹnì kò ní sèkéte ẹnìkan ẹnì kò ní bínú ẹnìkan ẹnì kò ní máa wo pé ọlọ́run ṣé tó yẹ kó gbé mi sí mi wá lọ gbọ́ mo lórí ibú ìsìnkú tó fi <laughs> kò ní sírú eléyìí tí ẹ bá ti wà àlùjáná nítorí pé ti yọ gbogbo nǹkan dànù akramakumullah nílẹ̀ ayé ń bì à tọ́lọ̀ bá fi lè gba arísìkì láàyè fẹ́nìkan lọ́dọ̀ rẹ̀ tí arísìkì ráàyè lọ́dọ̀ rẹ̀ tó jókòó sí dẹ́m tí ọmọ aráyé bá wò ó sùnsùn wọ́n máa wò pé ah ojú ọlá fọ́ ojú ọlá fọ́ òkè tó bá lójú ńkọ́ bó lọ́ọ́ ẹ̀kọ́ lọ ìyẹn gbọ́dọ̀ ọ̀rọ̀ àwọn lọ́ọ́ wà wọ́n lè gbówó ọmọ àgọ̀ ìyẹn ní ká gbọ̀ ọlọ́dún wa lọ́ọ́ fún lówó la hawla wala quwwata illa ẹ̀rì wọn ti lè wo sí wọn pẹ́pẹ́ ní à ọmọ olè ẹ̀kọ́ lè lọ́jà tó fi lówó ẹ̀yìn ọmọ ọlọ́sà burúkú. ìjẹ́ ìbẹ́nu ni ẹlẹ́mọ̀ọ́ni kékeré ni ogun owó ogun owó burúkú sẹ́ àwa ló fẹ́ lo bójúbójú kú ọlọ́mọdé gbọ́dọ̀ ti ṣe sẹ́yìn lẹ́ mú lọ ní ẹ bá lọ abẹ́yìn babaláwo tẹ́ ẹ bá ṣe. so ètò gbogbo eléyìí tó ti máa bì ní lára lára so nítorí ẹ̀ ní àwọn lárúbáwá ti pò wípé ìgbà orí kẹsìtẹ́bẹ̀bù bàtọ̀lẹ̀ làjà tẹ́ bá ti máa ń tọ́ fà kí ni tó fẹ́ máa ṣe ń yà kí ni fẹ́ máa ṣe yánu sùn. ẹtí máa pé táwọn èèyàn ti torí rẹ̀ sọ̀rọ̀ ní nǹkan báyìí kí ló tó wá máa fẹ́ máa ṣe yánu sí tọ́fẹ́ máa bẹ́ wulẹ̀ tọ́fẹ́ máa jà ìlara iná ní bẹ fáwọn èèyàn ọlọ́run ló sì máa ń gbárí sí kíláyè fún yàn lọ́dọ̀ èèyàn torí ẹ̀ ẹni tó lówó yìí kò lè sọ bó ṣe lówó kò lè sọ bó ṣe lówó ẹ̀hẹ́n àti ọmọ kòwé láàmú sanra wa jẹ àmọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá tó bá fẹ́ rọ̀yàn lọ́rọ̀ ọlọ́run ọ̀fẹ́ mata ni bàbá ẹ̀ ọ̀fẹ́ mata ni màmá ẹ̀ ọ̀fẹ́ ma bolo ti wá ẹ̀ kí ni background rẹ ẹ̀ kí lo study tó lè lọ sukú àbò lè lọ sukú sukú kọ ọlọ́run bá fẹ́ fún yàn lówó ó lówó náà ni so yóò sì gbádùn ti láàyè lọ́dọ̀ rẹ débi pé àwọn olówó tọ́lọ̀ wọn bá bá sí ọ̀nà owó fún a máa lówó débi wípé kò ní mà ike tó ń wò lọ́ọ̀kan àrò mi tẹ́gbẹ́ ó lè ti ra ilé ra ilé ra ilé ra ilé ra ilé ra ilé débi pé ó ti máa gbé ká náà padà kọlu lé wọn náà lówó ní gbogbo àwọn ìlú tí wọ́n ṣe ní kápítà kápítà kápítà kò síbi tó wọ́n ti nílé ní ibi tó ga jù ní stéètì wọn yẹn ní stéètì yẹn secondly gbogbo àwọn ìlú ńláńláńláńlá nàìjíríà tí wọ́n tún jẹ́ kápítà gbogbo ẹ̀ ló tún ti nílé yóò tètè gbàgbé pé àwọn gbèríko gan tún nílé lò èmi kí wọn sọ pé ní ìsinyìí báyìí gbogbo àwọn olúùlú àwọn ìlú wa ló ń ti nílé òun nílé lẹ́kọ̀ọ́ onílé gbàdé onílé lákúrẹ́ onílé lóṣogbo onílé lábẹ́kúta wọ́n tún wá nílé ní kàkà pé ibo ló tún kù nù lẹ̀ yorùbá yìí àwọn tún nílé ládùé ó tún wá láwọn ìlú ńláńláńláńláńlá òun tún nílé ń bẹ̀ tọ́ lẹ́kọ̀ọ́ èkó gbogbo ẹ̀ ti dìlú and the all all area in Lagos láti rí lèmọ tó ẹ bá wá sọyọ òun nílé lọyọ òun nílé lÓgbómọ̀ṣọ́ òun tún nílé ní Ìsẹ́yìn òun nílé ní Ṣakí tó ti gbàgbé kíkọ́ tún nílé lódò ọba abẹ́rẹ́ rí kàmbá òun tún nílé ń kàmbá rí òun tún nílé ní gbẹ̀dẹ̀. òun tún nílé láwòrò dáadáa subhanallah wàláhì dúkìá lómi sọnù bá ikú rẹ̀ kódà lójú ayé rẹ̀ gan náà mà àìmọye dúkìá tó sọnù torí yìí ti pọ̀ jù àmọ́ yorùbá máa ń kan wọ́n lówó èpọ̀ jù owó èpọ̀ jù ẹni tí wọ́n máa mú tó bá ti lọ́rọ̀ ọmọ tó eléyìí túmọ̀ sí pé owó ìpọ́jù àmọ́ lọ́n tó bá fẹ́ òun ló máa ń sínú àrídìkì fún yàn ìgbà tó sì ti jẹ́ pọ́ lọ́n ló máa ń sínú àrídìkì fún yàn tá lọ́yẹ ká máa bẹ̀ ọlọ́ ọlọ́yẹ ká máa tọrọ lọ́dọ̀ bẹ́tẹ̀ sẹ́rárí eh, alárídìkì yẹn kọ́ lọ jà o nítorí pé tá a bá lárídìkì tọ́lọ̀ ń sínú rẹ̀ fún yàn tó yẹ pé látàrí pọ́lọ̀ wọn bá sárídìkì fún yàn ó sínú rẹ̀ fún yàn èèyàn wá pàdánù ìlímánì orí ibú nìyẹn èèyàn tó ń sáfù kọ́ọ̀rù náà ẹni tó ń pé owó tó ní ló sì lọ́nà owó tó ní ló ti sábàbí orí ibú fún kọ́lọ̀ mọ́ta wà lórí ibú torí ẹ̀ ọ̀yà kọ́dẹ́rù ọlọ́run ló sì máa ń fún àrísìkì máyà tí ò ní ráyè jókòó tọ́ pé eku káká lèyàn fi máa jẹun èèyàn tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ tó yẹ pé ọ̀kan ò ní bákan lọ́rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ tẹ́bá bá sọ̀rọ̀ two hundred naira ayáàrí ọ̀la kara two hundred ló pè báwọn ọbẹ̀ ah, pa mí ni Allahu akbar yà pé two hundred million níwájú ẹlòmíì tí ọjà mọ̀ kan wàláhì ẹlòmíì two hundred naira lásán ò lè palẹ̀ kù torí ẹ ẹ mọ̀ kó wó bó wó bá ma bó ṣe máa ó lójú ẹni tó ṣe é pé tó bá sọnù lọ́dọ̀ rẹ̀ kò ní bìlà bó bá mọ bó ṣe má tó bá sọnù kápé bíi five naira lọ sọnù lọ́wọ́ ọmọ wa rondo tó náà sì mọ̀ pé wọ́n á máa fi five naira bẹ́ẹ̀ ra bisikíìtì yóò sunkún àbí òní sunkún yóò sunkún bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà tẹ́ rí o so tíyẹn bá ṣe jẹ́ pọ́lọ́ ń bò lárúbìkì sí lówó kan máa ń jówó kékeré lójú rẹ̀ lówó kan sì máa ń jówó ńlá lójú rẹ̀ pàtàkì wa máa bá àwọn ọ̀dọ́ ta láti máa wá rìsìkì wọ́n sọ lọ́wọ́ àrèsì bẹ́ẹ̀ lọ́lọ́run sọ nù àyà mi ọlọ́run kẹ́ ẹ máa tọrọ àrìsìkì lọ́dọ̀ rẹ̀ ẹ máa tọrọ àrìsìkì lọ́dọ̀ ẹlòmíì inna Allaha huwa ar-razzaq ọlọ́run ọba ló bá ti rọni lọ́rọ̀ ọlọ́run ọba ló máa ń gba àti máa fúnlẹ̀ mọ́ lọ́dọ̀ ẹni tó bá fẹ́ innahu kana bi'ibadihi khabiran basira Allahu rabbul alamin olùmọ̀nípa gbogbo ń tẹ̀dá máa ń ṣe ni eléyìí ni khabir olùmọ̀ní nípa gbogbo ń tẹ̀dá bá ń ṣe basira olùrí ni lórí gbogbo tẹ̀dá bá ń ṣe àti gbogbo bíkíbi tó bá wà àti gbogbo ń ti ń ṣe kò sí nǹkan kan tó pamọ́ sí Allah. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam iná kọ̀ fún wa láti yá wọn ó sì fàpèjúwe lélẹ̀ nínú àdéhùn Abu Hurairah radiyallahu anhu àpèjúwe ahun àti àpèjúwe náwónáwó Abu Hurairah radiyallahu anhu ó ní mo gbọ́ dáná bí sallallahu alayhi wa sallam tó sọ pé mathalul bakhili wal munfiqi kamathali rajulayni. عليهما جبتان من حديد من ثدييهما إلى تراقيهما فأما المنفق فلا ينفق إلا سبغت على جلده حتى تخفي بنانه وتعفو عثره وأما البخيل فلا يريد أن ينفق شيئا إلا لزقت كل حلقة مكانها فهو يوسعها فلا تتسع وهذا لفظ البخاري النبي صلى الله عليه وسلم من يقول جواهم أتني تبانو إنا لنا تدى إنا بوتي سيئات بوتي سيئات يوياهم يوياهم kàmẹ́tàlì rajulaini wọ́n dàbí àpèjúwe èèyàn méjì ni alayhima jubbatani min hadid tó yẹ pé aṣọ bòbá eléyìí tó yẹ pé irin ni wọ́n fi ṣe ń bẹ lọ́rùn wa èkíní kejì wọn wọ sọgùn aṣọ ogun tó yẹ pé irin ni wọ́n fi ṣe kí ni wọ́n bá tún fi ṣe aṣọ ogun nítorí pé ìjà ọkọ àdá ọ̀bẹ onáà ní nǹkan ogun wọn láyé ìgbà tá à ń sọ̀rọ̀ yìí tó máa ń ti sáyàn ládàá yọ wọlé síyàn lánàá bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá búyàn nídà yóò búyàn lẹ́ran ni tó máa fọ̀fẹ́ búyàn yọ wọlé sí lánàá tọ́mi èèyàn àkọ́kọ́ ṣe ronú ọ̀nà tí ó fi máa dáàbò bóra rẹ̀ lọ́wọ́ irú àwọn nǹkan àjàbá yìí tó bá sọ lọ́kọ̀ bí ó ní wọlé sí lára tí àdá tí òfin ní sálé egun tí ìdà tí òfin ní bù lẹ́ran tọ́bẹ̀ òfin ní gun ní wọ́n ti ronú àdúrówà aṣọ ogun tí wọ́n fi rìn sí lọ́nà tó ti kú tó bá ta irin lọ́fà tó bá lọ fẹ́ bù irin ló bù irin ò sì bù so ìkíni kejì wọn wá wọ sógun ṣùgbọ́n aṣọ ogun tí a hun àti náwó náwó tí wọ́n wọ̀. wọ́n wọ̀ kò dókè kò délẹ̀ ńgbà wọ́n gbé wọ̀ ńṣe lọ́mọ láàrin ọmú wọn ìlà ìhìnmá sí eegun èjìká àwọn méjèèjì eegun méjèèjì ti bẹ̀lẹ́ èjìká méjèèjì sí ibi tí ọmú wà sí ibi tí ọmú wọn wà ibẹ̀ náà la yẹn máa. ìyẹn ni pé kò kò dókè kò sọ̀kalẹ̀ bó o la aṣọ ogun ṣe fẹ́ wúlò tí ọba sọ̀kalẹ̀ nítorí pé níta gbàlérò pẹ̀lú aṣọ ogun òun náà la sọ tá a wọ̀ tó dáàbò gbogbo ara wa níbi tẹ́ ẹran wà lọ́nà tó ṣe pé tí wọ́n bá sọ nǹkan àjàlù wa wọ́n bá sá wa kò ní rí wa gbèsè kò ní rí wa ṣẹlẹ́sẹ̀ ṣùgbọ́n eléyìí ọ̀sọ̀kalẹ̀ gbòòlù ti fẹ́ wúlò ẹ sì mà pé lẹ́yìn ìgbà tí jagunjagun tó bá ti lè wọṣọ ogun yóò tún wá dé kínní kan sórí wọn ń pè ní xawu xawu xa ìyẹn ni pé koto koto rin wọn dé koto rin sórí kólóńkóhùn tó lè bá jẹ ìsọfórí koto á ní ma lórí yóò tún dọrùn níbo ló wá kù kò síbi tó kù mà sòṣùgbọ́n apá òun wà lọ́nà tó fi lè máa gbé tó fi lè máa yí sòṣùgbọ́n aṣọ ogun tàwọn eléyìí wọ́n rán wọ́n ṣe ọba ilẹ̀ ṣùgbọ́n kò kọ̀sọ̀ kalẹ̀ nígbà táwọn gbé wọn. tọ́ fa amalmọ́ndó ẹ̀rí náwó náwó tí èso nàkúnà tí èsì sáhùn yẹn fọlá yóò fi kú ilà sọ́bàkà tààlẹ̀ jẹ́lẹ́dẹ́ kò ní ná kankan nínú owó tiẹ̀ àfi kí aṣọ ogun yẹn sọ̀kalẹ̀ tẹ̀mọ̀ kíkọ́ sọ̀kalẹ̀ náà níyì rẹ̀ aṣọ yẹn wà sọ̀kalẹ̀ láti dáàbò bò àti àtọ̀fin banana. yóò sọ̀kalẹ̀ débi pé yóò tún bo gbogbo àwọn ọmọ àka rẹ̀ ọmọ àka ìfẹ́ rẹ̀ yóò bò yóò bò tí kankan burúkú òfin ní ṣe wọ́tá àfihàn ẹ̀tẹ̀rọ̀ yóò tún máa pa orí pa ẹsẹ̀ rẹ̀ yóò máa parẹ́ fífẹ́ rìn lọ aṣogun yẹn ti balẹ̀ dẹ́dẹ́dẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ wọ́n ní eléyìí jẹ́ àpèjúwe fún pé nígbà tí èèyàn bá náwó tiẹ̀ sọ́nà tó dáa owó tó ná yẹn yóò máa fa ìdá rẹ rẹ yóò máa pàṣẹ rẹ rẹ gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí ogun bá balẹ̀ dẹ́dẹ́dẹ́ yóò máa pa orí pa ẹni tó rẹ́ nítorí pé bẹ nínú kí ọ̀tá rẹ ọ rí orí ojú ẹsẹ̀ rẹ torí tọ́tọ̀ ọ̀bá rójú ẹsẹ̀ rẹ kò ní mọ̀ pé wà nítòsí dípò pé ọ sí ọ ní tùtà. tó bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ti ń náwó tiẹ̀ tí èsì tó ń nàkúnà bẹ́ẹ̀ lówó rẹ̀ wọ́n máa pa àwọn àtìsí rẹ̀ rẹ̀ fún un. wa amma al-baqi ahun wala yuridu an yunfiqa shay'a òun ò ní gbèrú láti ná nǹkan kan sẹ́wọ̀n káwọn náà ní tẹ́lẹ̀ illa lazaqat kullu halaqatin makanaha àyàfi kí gbogbo irin yẹn kọ́ gàgbáyé táyì rẹ̀ ní sọ̀kalẹ̀ bí tí wà náà nìyẹn. wọ́n yẹn wọ́ sógun báyìí aṣogun yẹ kọ́ balẹ̀ ó yẹ kó lè bòyàn láti rí bẹ́ẹ̀ni ó ti wọ́tẹ́ yóò àwọn aṣogun yóò sọ pé àwọn ò ní sọ̀kalẹ̀ jù báyìí lọ ibi tá a dùn sí la dé yìí fọwọ́ ìwọ tẹ̀rù ha wọ́n á fẹ́ máa fà lọ́lẹ̀ yóò fẹ́ máa fà lọ́lẹ̀ pé àìsọ̀kalẹ̀ náà ẹ̀bùnmí kún náà ẹ̀bùnmí tán náà kóńtébóṣe ẹ̀kọ́ wá wá nu fẹlẹ tẹtẹsẹ yọ kọ láti sùn. sàpèjúwe ìyẹn ni pé ahun owó rẹ̀ ń gan kò ní ṣe láǹfààní owó rẹ̀ kò ní wúlò fún iná ló ṣe jẹ́ pé ahun ètò wọ́pọ̀ jù ni pé ń ṣiṣẹ́ fẹ́ lómi ń ṣiṣẹ́ fẹ́ lómi ẹ sì rí i pé tàṣe èèyàn náà ní ìta ahun nítorí pé ìwà ahun ọ̀bẹ́nu tó lọ́wọ́ bá ti sàdámà rẹ̀ mọ́ mi yàn àtẹni tọ́lọ̀ ń bá gbà lẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́lọ́run sọ pé waman yuqa shahha nafsihi fa ulaika humul muflihun ẹni tọ́lọ̀ wọn bá bá sọ tó bá gbà tó bá là lọ́wọ́ ahun ẹ̀mí rẹ̀ onítọ̀hún lẹni tó sórí rẹ̀ ẹni pé ahun bẹ́nu ẹ̀ ẹni tọ́lọ̀ ń bá sọ tó gbà tó ahun ẹ̀mí ìwọ ló sórí rẹ̀ tó bá fẹ́ náwó tí ìbá ikú díjú òní nà tí ìbá ikú díjú òní nà sòṣùgbọ́n ìdùnnú ńlá ń bẹ fáwọn ẹni tó lè ná àmọ́ tí wọ́n nánà kùnà nítorí ní ìsìn tó bá ké látọwọ́ tiẹ̀ ìrànlọ́wọ́ ti tẹ ọmọ ìyá rẹ lọ́wọ́ látọwọ́ tiẹ̀ ìdùnnú ti dé sínú ilé ọmọ ìyá rẹ wọ́n dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìdùnnú ńlá ń bẹ fún ọ láyé ń bì gan ah wọ́n lọ́wọ́ bá fi ṣe sábàbí dáadáa yìí ó dunnú ó dúpẹ́ fọlọ́ bákan náà ó ti wá nínú hadith ti asma binti abi bakr radiyallahu anhuma قالت قال قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وسلم سأيكبه أنفقي هكذا وهكذا وهكذا وأسماء ما النوباي ما النباي ثم النباي máa náwó sí gbogbo ibi tó yẹ kó ọ̀nà sí máa ná lọ́nà tọ́tọ́ ná sọ́ọ̀tù ná síwájú ná sósì anabi ń bá asma bint Abi Bakr ń bá wí bẹ́ẹ̀. wala tu'i fayu'i Allahu alayk mẹjọ níjọ pé wọn máa kówó rẹ sínú wìhá sínú abọ́ sínú gbá sínú àpò ìdáhọ kọlọ ẹlẹ́dàá wa kọmọlọ kó wọn náà sínú yẹn pé tí ìwọ bá ti jẹ́ pé owó tiẹ̀ wàjẹ́ máa fa ọwọ́ á tó o bá ti kójọ ọlọ́dà síbi tó ń kó pamọ́ sí ni ọmọ ọmọ apariwo ìyàwó ọmọ ake ìyá ipọ sùúrù lẹsìn sùúrù làwọn ìyá ńlá wa sí báwọn bàbá ńlá wa sí dájẹ bàbá sùúrù àwọn sàhábà radiyallahu ta'ala anhum wọn sàmúmọ́ra pọ̀. òun èsì sàábà ẹ̀yin ní tẹ̀sí lè sàánù wa ẹ máa forí sí ni o ẹ máa forí rọ forí rọ ah, so tí wọ́n anabi sallallahu alaihi wasallam sọ ìpè máa nà mẹ́tẹ̀ẹ̀ni tí wọ́n máa kó dà sínú àpò àpò kówó pamẹ́ sí bẹ̀yìí wò ẹ̀yẹ wọ́ọ̀hù ìtọ́lọ́ náà yẹ kó o rí gbà sínú àpò. tí òfin ní tí ọ lọ́wọ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹni bá ń fi owó má pa àkànnàmà ẹni bá ń fi owó má jẹ má jẹ bàjẹ́ máa fa ọ̀wà nítorí tó bá kójọ tó ń kó dànù àpò kówó pamẹ́ sí nítorí dájú òun náà ní pé òun ní ìjọ yẹ kó tẹ̀ ọ lọ́wọ́ kàkà kọ́ lọ́wọ́ bó kó fún ọ ọlọ́run ló kó dà sínú àpò mi. tọ́ wàlẹ́ àtúntì fẹ̀yọ́kì allahu alayki ìwọ arábìnrin mi mẹsẹ̀ jẹ́ ni tó ṣe pé tó kówó sínú àpò kówó pamẹ́ sí tán kátì ẹ̀ pé lẹ́yìn ni wọ́n á fi rẹ̀ kọlọ ẹlẹ́dàá náà mọ́ wá fi okùn rán àrísìkí mọ́ ọ dáhìn pé ọmọ wo ni kò ní ti ọ lọ ẹ̀rù tó fi jọra ọ ike ìwọ tó ṣe ní tọ́lọ̀ ń ṣe fún wọn náà lò wọ́lá ẹlòmíì lọ́ fọwọ́ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ nítorí tó bá ti tẹ̀ lọ́wọ́ báyìí kò tún jáde mọ́ kò tún jáde mọ́ ẹ̀ka ní tó máa ti tẹ̀ lójú ẹni tí tẹ́ bá kú sẹ́ni owó ti ń tẹ̀ lọ́wọ́ rẹ̀ burúkú tí ọ̀nà bákan náà. anábì ni wala tahsi wa yuhsi Allahu alayk mẹ́tẹ̀ jẹ́ ẹni jẹ́ pé o ò ní fún yẹn ní kankan àtúkọ́ ọmọ kà lákàtúnkà lákàtúnkà bọ́lá ọ̀nà ọmọ àjẹ́ pé gbogbo etí fún ọ náà wọ́n kà lákàtúnkà ẹ mọ̀ pé wọ́n ka nǹkan lákàtúnkà àti tó bẹ́ẹ̀ fẹ́ mọ ikọ́ jẹ́ ṣe é lòlò sí ọ lóba èmi ti kà ìwọ náà ká o ọlọ torí ẹni tó dáa jù nínú wa onáìlẹ tó fẹ́ yàn lórí tọkàn kọ ọ bá pò onáìlẹ tó fẹ́ mọ iye tó mu ọkà di diwọ ma kò tí a kò tí a jẹ kọ hàn ẹ tọ́sọ́ tasaddaqa bi yaminihi fa hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu ẹni tó dáa jù nínú ẹ wò bá nàbí sallallahu alaihi àbíṣẹ́ ti ṣe tó ìgbà ṣọ́ra hàn. وتوانين حديث أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من يوم يصبح العباد فيه إلا وملكان ينزلان من السماء يقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا سلفا حديثنا وأن صحيح البخاري مسلم النبي صلى الله عليه وسلم ونسي أجبنا تاوي يجي سايه àyàfi kí màlẹ́kà méjì ó sọ̀kalẹ̀ láti sánmà ọ̀kan nínú àwọn méjèèjì ọmọ sọ pé ìwọ ọlọ́run ọba ẹni tí bá ná ẹni tí bá ná ètò òfin máa fi àfirọ́pò máa wọn pé máa fowó mi rọ́pò nítorí pé ntọ́lọ́wọ́n bá máa fi fẹ́ dà ó pọ̀ ìyẹn tẹ bá sọ pé owó ni fi rọ́pò fún ẹlòmíín wà tó jẹ́ pé ntọ́ yẹn owó mi ò tí ì rọ́pò rẹ̀ tó fi kú so àmẹ́sàn alẹ́jẹ́ndì gbogbo dáadáa tọ́lọ̀ bá fi rọ́pò fún àfi rọ́pò náà màlíkà kejì ọmọ sọ pé Allahumma a'ti mumsikan talafa wọ ọlọ́run ẹni tó pa akanámádúkìá tiẹ̀ tí ọ̀nà ìparun ẹni kọ́ ọmọ fi ṣe tiẹ̀ àwọn olùmọ́ni ìparun fún dúkìá rẹ̀ ìparun fún nǹkan alára irú ẹ̀ ló ti jẹ́ pé ahun kíníkì ẹlòmíì lè sọ pé ah, mo ti dára káyọ̀ ní ìdókè tó sùn mẹ́fà kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ kì í ti kó kì í ti kó sówó àmọ́ mo tún rántí ayé àwọn bàbá wa ní bàbá yìí wò bàbá tiẹ̀ nírú owó tí wọ́n ní tòtò wá jẹ́ pé yẹn máa tanra rẹ̀ jẹ́ yẹn máa fìyà jẹ́ra rẹ̀ sáǹsàn ẹ sì máa wo èyí ìyá wọn àfi kí yọ jẹ kó tún jẹ gbogbo ẹ̀ tó bá wà pẹ̀lú ẹ̀. abẹ́rẹ́ ahun tó ẹ̀kọ́ ni òní jẹun òní òní tira rẹ̀ láǹfààní allah ọmọ masha allah pékin à ẹ̀yin náà mọ̀dọ́fù mọ̀dọ́fù ilé ìní jáàrú ọmọdúró ẹ̀hẹ́ wàá máa fà yín káàdì tóró lẹ tì nítorí báyìí ti afẹ̀gbẹ́ tì ni ẹni tí fa náà yóò ẹ̀yin olówó ẹ̀yin tó lọ́wọ́ bá bùkún níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú yín kọ̀ láti yọ zakat nítorí ìbẹ̀rù pé ah azikí yẹn máa dínkù bá dẹ̀ yọ zakat mo ní twenty million hmm? èlò láyọ̀ twenty divided by twenty million divided by forty kí ni ó fún wa náà five hundred thousand àbẹ́lò náà five hundred thousand sọ́kọ̀ nílẹ̀gbẹ̀ẹ́ twenty million bá a rọ kéésì kékeré ro kí la tún lè bọ́jẹ́tì fún five hundred thousand kí la lè fi ṣe ní èdè wọn lè yọ ọ́nù ah, five hundred tán tí yẹn bá dá small scale kìíní kalẹ̀ tí yẹn bá tún ṣe kìíní kalẹ̀ àbí òye wọ́n wo twenty million ọlọ́run á ní kọ́ yọ five hundred thousand wàlá òkèrè bàjẹ́ torí pé ọlọ́run ọba ò tún ṣe bẹ́ẹ̀ àfi nítorí kí àlékún tún lè bá zikira yẹn wọ́n á máa wò kó ká ó ti pọ̀ jù owó ọ̀rọ̀ ọ̀rùn wọ́n lọ owó ọ̀rọ̀ ọ̀rùn ó ti ní iye adúlọ owó bí ẹnìkan ni wọ́n lọ lọ́wọ́ fún àwọn asíròye zakati tí ó yọ òun náà ti di mílíọ̀nù pípọ̀ mílíọ̀nù pípọ̀ bí kan sọ pé ọyọ fifty million ní a sọ pé káàdì ẹ dákun àfà tí o lè ṣe é ká yọ five million fifty million pọ̀ ní a sọ pé à ah, fifty yẹn tẹ ọ tó wá over forty ni ẹ sì tún ní thirty nine over forty so if one over forty is taken out of forty over forty kò sẹ́kù thirty nine over forty ẹ̀ tún wò pé one over forty yẹn ti pọ̀ jù á jẹ́ pé ẹ sàmì àdúrà ánìsìkì tó lọ́wọ́ fún yín tí zakati rẹ̀ ọmọ five million á jẹ́ pé ní kó fún yín òun ṣe pé nù láti sọ pé fifty million pọ̀ láti sọ pé báyìí bẹ́ẹ̀ lọ ó jẹ́ pé one over forty yín ọmọ padà jẹ́ five million kò báwọn ló ń ṣe máa ṣe nù àwọn èèyàn zakati rẹ̀. ẹ̀rú máa ń bá wọn kí a dúró owó yìí tó bá tẹ̀ jẹyàwó wọn ní kéèyàn fún ní ọmọ wọn fún ní nítorí pé òun náà ọ̀dọ̀ wa ló ti jáde ilé náà ló tún padà sí ta kan ara kìíní ká fẹ́ ti ẹ̀ gbọ́rọ̀ ni lè fún dájú èèyàn àti mọ́mí èèyàn ìgbà tí èsè dáadáa sí wa tẹ́lẹ̀ náà wà láàrin wa àti dájú torí ànábì sallallahu alaihi wasallam fi yín lọ́kàn balẹ̀ o ẹ̀yin ahun burúkú tẹ̀ ìfẹ́ yọ zakat nínú hadith Abu Hurairah létí máa Muslim gbé jáde ànábì ni ma naqasa malun min sadaqah owó dínkù látàrí ká yọ zakat o zakat kò pé kówó dín zakat kò pé kówó dín wa ma zada Allahu abdan bi'afwin illa ọlọ́run ọbẹ̀ yìí sì sàlékún kankan fẹ́ rú látàrí kó sàmójúkúrò fẹ́ lómi àfàgbéga tó o bá sàmójúkúrò fẹ́ ni tọ́sí ọ̀ nítorí wọn kó fi lé wọn kún ní àgbéga wa man tawaḍaʿa lillāhi rafa'ahu Allāh gbogbo ẹni tó bá ṣẹríba fún Allah ọlọ́run ọbẹ̀ gbéga ọlọ́run ọba àwọn dáadáa dáadáa yìí kọ́ ọlọ́run ọba kó fi tàwa náà lọ́rẹ̀ẹ́ zaka ò pé kówó dín yorùbá ní òwe kan tó máa ń sọ pé iná ò pé kówó tán àwọn eléré àtàwọn onílù ní máa sábà sọ sẹ́wọ́n pé táwọn míì nìyẹn ìnákùnà ìná pàtó ńná yìí tí máa ń fowó mọ́ ọ lórí tí ń fowó mọ́ ọ lórí tí wọ́n lùlù tó ń lọ sí tàbí léke sí tàbí wọn pé iná òkú wọ́n tán àbẹ́rẹ́ rí nǹkan bẹ̀rù yẹn ni pé máa ń ná tó lọ kó mi wà. tí lọ wọn gbọ́ bá ṣẹlẹ̀ sí ọ àkúnibọ̀ dárò àmọ́ ìná ò pé kí owó ọtán àwọn ọmọ sọ pé eléyìí sọkúsọ ni zaka yíyọ ò pé kí owó ọtán nínáwó sọ́nà tọ́tọ́tọ́ yẹ kò sì pé kó wọ́ tán yàtọ̀ sí nàkúnà pàǹfowó mélèrè lórí eléré kíni léyìí tó ṣe pé ọbẹ̀ tẹ̀rín lẹ̀ fanabi sallallahu alaihi wasallam sọ pé iyyakum wash-shahr fa innahu ahlaka man kana qablakum amarahum bil-bukhl fa bakhilu wa amarahum bil-qati'ah fa qata'u wa amarahum bil-fujuri fa fajaru anabi sallallahu alaihi wasallam ní ẹ ṣọ́ra fún ìwà pàákánná mátọ́rọ́. nítorí pé òun ló kó ìparun báwọn ẹni tó ti síwájú yín ìwà pa kánámátọrọ òun ní ahun tó tún ju ahun lọ ìwà yìí ló mú ló kó ìparun báwọn ẹni tó síwájú yín ìwà yìí ló kó àwọn ẹni tó síwájú yín pé kí wọ́n máa ta wọn ní wọ́n bá dà wọn ó tún pa wọn láṣẹ kí wọ́n dákun ẹbí wọ́n bá dákun ẹbí nítorí pé wọ́n mọ̀lẹ́bí wọn ò súnmọ́ lóyún àbí tó owó olúwa rẹ̀ sọ́fẹ́ gbà díẹ̀ díẹ̀ gbogbo mọ̀lẹ́bí ń sá fún ọ ìwọ náà ń sá fún ọ wọ́n ń sá fún ọ ìwọ náà ń sá fún ọ. wà á mọ̀rọ̀ fún bẹ̀lẹ́fọ̀jọ́ òun náà ló tún padà kọ́ wọn kó wọn máa hùwà ọ̀daràn fàfàjàrú wọn tún padà dẹni tí ń hùwà ọ̀daràn. tó lè jẹba àwọn. Ànábì sallallahu alayhi wa sallam ó tún fi hàn wá náà bí fìkan ike náwó ìrìbànújẹ́ ni fún ṣẹ̀tàn kẹ́ ẹ náwó ìbànújẹ́ ni fún ṣẹ̀tọ́n oní máa yọ xèrèjọ rọ́jò ló ń sọ́dọ̀kọ́ àti ọ̀yọ̀ fúnkẹ́ láhìyẹ́ tàbí na ṣẹ̀tọ́n náà ẹnìkan ò ní yọ owó kan láti fi ṣe sàrà àbí zakat àyàfi kọjá pé kówó yẹn tó kó tó di kọ́ yọ ó fi tẹ ó tẹ àwọn ẹni tó fún lọ́wọ́ àfi kọjá kó ti fi fọ́ ẹnu àádọ́rin ṣẹ̀tọ́n o ti fi fún àdọ́rin ṣetán lẹ́nu sẹ́nu wèrè ẹnu gbogbo wèrè wọ́n ti sẹ́jọ́ tòtò bá ma lórí eléyìí tí ò tó ẹnu pé nìsín àwa ń wá láti ẹ̀pá rí ṣetán tẹ́ẹ̀bà lọ́wọ́ ni àbí ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ọ̀gáluko ṣe lẹ́sẹ̀ so nǹkan wà yóò jẹ́ ìnira ìgbànújẹ́ ìṣẹ́ni lẹ́sẹ̀ fún ṣetán ọ̀yẹ̀ká lè ṣe ọ̀yẹ ká lè nísìnyí ẹ̀rí tá a bá lọ sọ̀kò ní àsìkò hajj ní àwọn abùsọ̀kò ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn púpọ̀ ọmọ sọ̀kò yẹn ti kàtìbínú wọ́n lè rò pé ṣe tọ́nu gẹ̀ lọ́wọ́ àwájú àwọn àsìkò ìgbà táwọn bá lọ mú okò ńlá ńlá ragadi tó ń sọ fún wọn pé à okò ńlá kọ́lẹ̀ sọ̀ lẹ́sìn ṣe mú alẹ́ ṣe pé à ah, kéènì ẹ jẹ́ àwọn gbajú ṣe tọ́ nígbà àbí fámìlì ní yín sẹ́ǹfì ń sànù rẹ̀ tó ẹ jẹ́ àwọn fọ lórí ẹ jẹ́ àwọn ṣe kéènì àfà lọ́dún kan ó ti ṣẹlẹ̀ ẹnu pé wọ́n sọ ibi àwọn èèyàn ń tira wọn ń tira wọn bá ti arákùnrin wọn ò tí ì sọ gbogbo ẹ di ẹrẹgẹdìgẹ bó ti wà ní bó ti wà láyè kéékèèké báyìí wọ́n ti ti arákùnrin kan lọ́ba ṣubú láti ibi ìsọ̀kò tó wà lókè tó ní wọn bá sì ṣubú tó ń bọ̀ látòkè orí lọ́mọ mú bọ̀ tí àwọn èèyàn tó wà sálẹ̀ rí orí ṣètò ṣètò ṣètò ṣètò wọn rò pé ṣètò nìkan ni kálukú ẹ tẹ́tí ẹ bá subhanallah alhaj alhaj alhaji lè ní ẹ alhaji lè ní ẹ dákun ẹ̀yin jẹ̀má subhanallah torí ẹ àní tá a ṣe láti jẹ́ pa fọ́ṣẹ̀ tọ́ni lẹ́nu wàhálà ìtọ́ dáa torí ẹ̀ yọ zakat ẹ̀sẹ̀ sàrà pẹ̀lú ìjẹ́ láàrin yẹn ti ṣe jẹ́ ìnàláha iná rọ́bà kẹ́yẹ́bù sọ̀rọ̀ rẹ́sìkọ̀lì mẹ́yẹ̀ṣá náà bá ń fún wa nírò fún akóhùn ló máa ń gba àrísìkì láàyè ẹni tó bá wù ọ́ ọ̀yọ́ kọ́dẹ́rù. ọ̀nà tí máa ń fún àrísìkí mẹ́rin tó bá wọ̀ sẹ́mi pé ní orúkọ ọlọ́run ni Ar-Razzaq ọba tí lọ́rọ̀ ó ní Al-Qabid ọlọ́run al ọlọ́run tí tí tí tí tí fúnlẹ̀ tí tí tí tí dínà tí dínà àrísìkí mẹ́yà Al-Basit ọba tí sí àrísìkí fún yà Al-Mutatarrif fi khalqihi bima yasha. iná lọba tí máa ṣe tó bá ṣe wù lórí àwọn ẹrú rẹ̀ ọlọ́run dákun ṣe dáadáa pẹ̀lú wa torí ẹ̀ innahu kana bi'ibadihi khabiran basira ọlọ́run ọba ẹlẹ́dàá olùmọ́ni onípa gbogbo ntẹ́dà bá ṣe ó sì rí gbogbo wa ọmọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí fóun sáré sí kí fún ó sì mọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí fóun fúnlẹ̀ má máa kí ẹ bó ti ṣe wá. لمعاديه إليه النبي صلى الله عليه وآله وسلم قلت صحيح إن من عبادي من لا يصلحه إلا الفقر لا تدعو أن قواني معلومي لا تكون تنتلي كما في عقص وتنتلي كما في عقص كما تلوش ولو أغنيته لأفسدت عليه دينه tí mo bá fi lé lọ́rọ̀ lọ́rọ̀ máa ba gbogbo àlámàrí rẹ̀ jẹ́ fún ẹ̀sìn ọba jẹ́ fún alùpùpù rẹ̀ ọ̀dàrú wàláhì hikima ọlọ́run ti ga jù ń bẹ nínú àwọn ẹrú ọlọ́run à ń jẹ́ pé tó dáa jù fún wọn náà lòsì ọlọ́run tí mo bá fi lé lọ́rọ̀ wọn lọ́rọ̀ ẹ̀sìn wọn bàjẹ́ alùpùpù wọn dàrú wọ́n iná mi nà ìbẹ́ẹ́dì bẹ́ẹ̀ la yọ̀ ẹni tó yẹ pé wọ́n bẹ nù àwọn ẹrú mi ẹni tó yẹ pé kò sí tó lè tún àwọn ṣe àfikún ọjọ́ ọlọ́rọ̀ wọlé ọkọ̀tòhó tí mo bá ti lè lọ sọ́ọ́rù wọn tó lò sí la afsatu alayhi dina ẹ̀sìn rẹ̀ ọ̀bàjẹ́ ọ̀run rẹ̀ ọ̀bàjẹ́ lórí ẹ̀ ẹlòmíì ti wà ó ti jẹ́ pé ọlọ́yẹlẹ́dàá wa á ti kí tọ́lọ́ fún un ọ̀rọ̀ tó náà rọ̀ istidraj ni o ọlọ́run dẹ́ ni o orúkọ ọlọ́run fẹ́ kó kú lórí bí òṣè dáa kí ìyàwó lè bá tọ́ sí ọlọ́run dákun ṣàánú wa o ẹlòmíì ti wà pẹ́pẹ́ oṣù tọ́lọ́wọ́n bá fi ta títí lọ́lọ́run fò sùn ta nítorí pé ọfẹ́ ti fìyà ẹ̀ṣẹ̀ jẹ́ ó ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ètò pẹ́sẹ̀ bàbá rẹ̀ àbẹ́sẹ̀ màmá rẹ̀ o wọ́n gángan lára ó ti tẹ àwọn ẹ̀ṣẹ̀ kan ọlọ́wọ́n afẹ́ bí ìyá rẹ̀ jọ́ tó eléyìí kọ́lọ̀ ń dàpọ̀ kọ́lá wa kọ́ sọ wa ń bẹ̀. ó lè jẹ́ pé ẹnìkan ọlọ́run fún lárúkú àṣebàjẹ́ ni ọ̀daràn ni ògùn owó gan ló ṣe á sọ pé ìṣèdúrọ̀jì ọlọ́run dẹ́nu. ẹlòmí ti wà òṣìlọ́lọ́run fi tá nítorí pé ó ti gbé àwọn ìgbésẹ̀ burúkú kan ṣe kú pààyàn rẹ̀ látàrí pé ń wówó ìdábẹ̀ sẹ́kù owó fún owó náà ni ọlọ́wọ́ bọ̀ wá fún lówó yẹn ọlọ́wọ́ á pété ẹ̀ lóṣù ìyá rẹ̀ ó tún wá jẹ́ ìyà lórí ìyà ọlọ́wọ́ ẹlẹ́dàá kó sànù wọn. iye owó tá a bá bára wa ojúṣe ipò tá a bára wa àgbọ̀dọ̀jọ́ gbẹ̀yìn ojúṣe ẹni tó bá ní kó dúpẹ́ fọlọ̀ ojúṣe ẹni tí ní kó fẹsùn rò torí ẹ̀ àwọn múmini láàrin adúpẹ́ àṣesùúrù lọ́rọ̀ wọn wà Ànábì sallallahu alaihi wasallam ló sọ pé nǹkan ìyàlẹ́nu múmini o oore ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ nítorí pé tí bá ṣẹlẹ̀ sí adúpẹ́ fọlọ́ yóò fún un wọ́n á sì díẹ̀ káàtó yóò ṣe sùúrù yóò fún un ẹnìkan ò sí tẹ́lu dáadáa yìí bẹ fún àfi mùmín ọlọ́run abẹ́ ọ gbogbo orí tó bá ti fún wa jẹ́ kí a lè máa dúpẹ́ fún ọ lórí àwọn orí yìí má ṣe ní sábàbí àti sórí ibú wa má ṣe lórí ẹ̀jẹ̀ fún wa wọ́n lọ fún wa ní sùúrù máa ṣe lórí àwọn nǹkan tá a lé lọ́wọ́ ọ̀bá àwọn alọ́wọ́ lórí ara wa má jẹ́ kí aburú ẹ̀mí wa má jẹ́ kó rí wa gbèsè ìwà lékè ahun ẹ̀mí wa ìwà lẹ́ni tó lè máa ná nínú nǹkan tí wọ́n bá fún wa ọlọ́njẹ́ ọ̀dà fún wa ọ̀dà fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ní bèrè bèrè pé ṣé ó tọ́ fáwọn táwọn ará fífún táwọn kọ̀ọ̀kan san táàpù tẹ̀ sílẹ̀ táwọn máa tẹ̀wọ́ tó díẹ̀ díẹ̀ kí ṣé ó wà ní ìlànà ìṣẹ̀lẹ̀. nàìjíríà fara mọ́ kéèyàn ra nǹkan kọ́sánwó rẹ̀ lẹ́ẹ̀kan náà kò sì tako kéèyàn rà lórí kéèyàn máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ wọn lópin ìgbà tó bá ń pín ọ̀nà táwọn àgbà sanwó yẹn àti ntí ntọ́sẹ̀lẹ̀ jásí tó bá yé gbogbo wa tá a sì farama tá a dàpọ̀ kí la gbà lérò pẹ̀lú ọ̀nà tá a máa gbà sanwó náà ní kí wọ́n ti ní díẹ̀ díẹ̀ lọ́ọ́ máa san kòkò á gbọ́dọ̀ dọ́là lẹ́ni tó tajà fún ọ kó wá fúnlẹ̀ mọ́ pé dandan dandan àfi kó san kó san gbogbo ẹ̀ lápapọ̀ àbí yà ní májàmú burúkú kan ìgbẹ́ tí àsìkò tó sanwó bá pé tó o bá rí owó yìí san pé ajá ikú gbogbo tó o bá san o bá ju fifty percent lọ fifty percent lásìkò gbàgbọ́ san àbí iye kíye tó o bá san á fi kún un owó yẹn ó tún lé pàṣẹ́ntéèjì báyìí tí ọba ti sí bẹ́ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ níta ti ṣe tọ́jú àti sábà ti máa kí ni ta ṣe kí lọ́jọ́ àti káràkátà ti bẹ̀rẹ̀ láti ìgbà tí a ti lọ sọ pé ọ̀rà lórí pé ọmọ san ó díẹ̀ díẹ̀ yọ̀ọ́ sọ̀tàn sọ̀tàn yọ̀ọ́ mọ̀ sàn yókù díẹ̀ díẹ̀ kágbà kó ti di tiẹ̀ òní san ó dìgbà kan wọn á nígbà tí o ti rí yòókù sàn máa agbẹ́sẹ̀lé ìnọ́ra àzìgbà owó tó ti san sáájú lágbàgbé àbòsí ti wà ń bì kan bẹ̀. lábẹ́ òfin tọ́lọ́run bẹ lẹ́dàá ẹgbà pẹ́ni tẹ́ tajà fún lórí kí wọ́n máa san díẹ̀ díẹ̀ ní kété tí a ti sọ pé ẹ̀ka fún ti di tiẹ̀ tí ọba ti sanwó yín pé owó lọ́jà yín lọ́jà yín lọ́jà tẹ̀ tà fún láwùn. wọ́n ní na láwọn máa ṣe tí fẹ́ pé àwọn tó àtúntò sọ ìgbà tó ti pé òjò fáìnà tó fáìnà fòjò á sọ pé òṣè bíkìrì kankan rùkù òṣè bíkìrì kankan forí kalẹ̀ tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti Ahmad bin wàá forí kalẹ̀ kó tó lọ́dọ̀ ṣé ọ̀sà gbẹnu lọ́ngbà tó rè fún owó ìgbàkan àwọn sọ pé kò sí ìgbà àmọ́ kò forí kalẹ̀ kó tó sálámà kòró jẹ mìíràn kìlá láti ṣọ́ra fún ìyapa tó wà nà. wọ́n ní mú màmá láwọn tó máa ń yẹ̀wò wọ́n ní táwọn tó lè máa sọ láti lẹ́yìn ìmọ̀ọ́mù. tó bá dá yín lójú pé níyàwó ni ẹni ti sọ láti lẹ́yìn àmọ́ kó tó dá yín lójú kò sí nítorí kí ẹ má ti sọ láti lẹ́yìn ẹ̀ lókun ìgbà tẹ́ ẹ bá ti rí àtúnṣe tó ṣe ní gbangba wálé àti ọ̀pamọ́ náà. wọ́n ní táwọn olùgbé zakat lórí owó pẹ́ńtàn. táwọn gbà ẹ tó bá tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n máa wọ́n máa wọ́n máa lò lọ nínú ìgbésí ayé wọn tọ́dún kan bá pé lórí ẹ̀ tí wọ́n ná dín sí nìsọ́ọ̀bù àbí tí wọ́n fi ń ṣòwò àti ohun àti eré rẹ̀ ó ti tó nìsọ́ọ̀bù ó ti nìsọ́ọ̀bù lọ́wọ́ yọ zakat rẹ̀ eléyìí wọ́n máa ń pè ní almalu mustafad owó tá a ṣàǹfààní rẹ̀ láàrin ọdún kò sí nínú owó transactions wa tẹ́lẹ̀ ilé ìtọ́dún kan ti pélé lórí ṣẹ̀rí àyè ti dáa pọ̀ jù kò tún lẹ́yìn yọ zakati rẹ̀ pẹ̀lú owó yín yòókù nítorí pé owó yòókù ló bì owó míì lélẹ́yìí tẹ́ pé nǹkan míì ló bì bí ká tó bàbá yín kú ẹjọ́ ẹ̀ ní bí ká pẹ́ talé kan bí ká pé ẹta mọ́tò kan tí owó tẹ́ rí yẹn wọ́n máa ń pè ní almalu mustafad owó tẹ́ yẹn sàǹfààní rẹ̀ ẹ̀ní dàmọ́ owó tẹ́ ti ní tẹ́lẹ̀ tẹ́ yọ zakat nítorí pé òun lam yahul alayhi al-hawl ọdún ò tí ì yípo lórí òun ó di wà tọdún bá tó yípo lórí tiẹ̀ tó ti pẹ́ yọ zakat tiẹ̀ náà ó túmọ̀ sí pé ẹnìkan tó lówó ó lè lówó torí ti mẹ́ta mẹ́rin márùn tó jẹ́ pé haulu kálukú wọn yàtọ̀ sí èkejì náà. wọ́n ní kọ́pà làwọn mú Dada òsì yàtọ̀ kọ́pà adúrú kọ́pà ẹ̀rọ pé kọ́pà ní ìjọ kéré jù kí sọmọ twenty years tàtà ọmọ tí ń ṣe kọ́pà ńlọ́mọ twenty years ṣẹ́kó ti tètè wọ́n ti tètè bá a ṣe ti wọ skul ti pẹ́ ní kíákíá láti kékeré wọ́n mọ twenty years ago wọ́n sọ pé tó lè yọ gàtà kọ́pà kan ọ̀ yọ gàtà nítorí pé ẹ̀ mọ tó fi ṣẹ̀rí àsọ̀rọ̀ ọlọ́mọ ti kéré gan-an ọmọ kékeré tí òbí dára rẹ̀ mọ̀ tó bá lówó ayọ̀ zakati wèrè tí ò lórí lọ́wọ́ tí ò ní làákàyè tó bá lówó ayọ̀ zakati kí ló tó wá kù mr kọ́pà ẹ̀ yọ zakati ẹ̀ yọ zakati dáadáa náà. ní ìsìn yóò tó one point six million plus abo ẹ wá gbé gbogbo tẹ ní yẹn over forty tó bá dín sí one point six yẹn ẹni yọ zakat torí pé ẹyin náà wà ń kó ẹ̀ tí wọ́n lè fún. oníyàwó àwọn ní ó ní ó ń tà tó lè gbà oníṣàwọn lè máa dáhùn náà ó bá gbà ọ̀rẹ́ rẹ̀. ẹnìkan ní bá gbà á fi sórí àti akọ́lọ́ ọba fún lálàáfíà pàtọ́lọ́ ń bá fún lálàáfíà yóò máa san padà fúnra ara rẹ̀ ìmọ̀tí ọba gbádùn tó bá fi kú ọlọ́mọ bẹ lẹ́dàá ó sàmù òdìbò. wọ́n ní wọ́n sàmì ìlú ló kéré nípa àwọn ìṣòro ìṣòro àìsàn ní kàráwì. kò sí bàtà tó kéré jù kùsùrọ́tà ti kéré jù àmì ìtànàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà sọ́lá máa ń ṣe Ramadan bẹ kùsùrọ̀ Ramadan látà mọ́kànlá ni gẹ́gẹ́ bí ànlá wa Aisha ti sọ nínú adéde bíi Abdullahi bin Umar látà mẹ́tàlá ni lọ́lẹ́ ìjọba tó bá jẹ́ pé o ṣe jù bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ lọ nípa náà lọ sọ pé kọ̀dá tó lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà وإذا قضى أحدكم الفجر فليصلي ركعة توتر له ما قد صلى sọlá tó múrákà méjì méjì ni sẹ́nìkan ní bá ń bẹ̀rù kálífàjárì ọmọ yìí ọmọ ńlọ kó ṣe rákà kan lé gbogbo ńjọba ti ṣe yọjẹ wúdìrì fún gbogbo ńjọba ti ṣe ó túmọ̀ sí pé pẹ̀lú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sọlá tó lẹ́yìn ọ wà límìtìlẹ̀ wọn ò fi nọ́mbà yìí àmọ́ pẹ̀lú ìṣe rẹ̀ ohun èyí ṣe ju mọ́kànlá lọ àbí mẹ́tàlá òṣìṣẹ́ àdìsí kan tó ti kọ̀ fún yàtọ̀ mẹ́sẹ̀jì iye báyìí náà wọ́n ní ìsọ̀láàmù pẹ̀lú wọ́n ní ṣe báwọn làwọn ti lè ṣe àti pé ọ̀tọ́ ni pé ìyàmúrò sílẹ̀ sára ní ìyẹn tó bá pa àwọn àgbọ̀ pé kẹ̀sí orúkọ ẹni sọ láti tẹ̀síbí bí ó lẹ́sẹ̀ lè ṣe àti pé sóòtọ́ ni pé gbọ́dọ̀ sílẹ̀ kan láyé tó bá pa àwọn àgbọ̀ kẹ̀sí àwọn ọ̀tọ́ kẹ̀sí sòtò láti tẹ̀síbí nígbà wàá sọ ni pé kọ́ ṣe nítorí pé ìyapa wà láàrin àwọn olùmọ̀ọ́ nípa hadithi tó mu aṣọ fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ tó àwọn kan sọ pé ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ àwọn kan sọ pé ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀rọ̀ àwọn kan sọ pé ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ làwọn mú. lẹ́yìn wá gbà náà sọlá ti tẹ̀síbí ìhìyẹn Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó ní àwọn àyèmọ́tò arúgbó àgọ́ ọ̀ma. tó yàtọ̀ sí lẹ́yìn ẹlẹ́kẹta ó náà ní kí ọ̀nà ní ká gbà sí sọlá ti tẹ̀síbí ọ̀ ìsàlámù sọ ní dúró ní rúkó ní nàró ní forí kalẹ̀ gbogbo ẹ̀ ó yà pàṣẹ gbogbo tá a máa ń sọ láti. sọlẹ́yìn wá gbaná tó fi ju àwọn èèyàn lójú ẹ̀ máa kébi tó dò bá ti pọ̀ òun náà ní kó ṣe wá yẹn àti tí wọ́n tún sọ pé tó o bá lè ṣe lójoojúmọ́ ajẹ́ kí n máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tó o bá lè ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ajẹ́ kó ṣe lóṣooṣù tó bá lè ṣe lóṣooṣù ajẹ́ pé tó bá lè ṣe lọ́dọọdún ajẹ́ kó ṣe ẹni ṣe kódà kó tẹ̀ kánú gbèsè ayé rẹ̀ óò mo rò yé ìdínú tó fi wá di bàbàrà tó fi di hẹrẹdẹńtẹ lọ́dọ̀ pọ̀lọ̀ kódà tó fi lórí pé jàmá jàmá mi wọ́n máa ń ṣe ní ìkókọ̀ jàmá pé ọ̀làlá máa ṣe sọ láti tẹ̀sí wa o ẹ má gbàgbé láti wá o wọ́n máa tún lọ sí tẹ́tìkẹ̀. lọ́dún kan tá a sì dá nílẹ́kọ̀ọ́ kan fáwọn foundation kan wọ́n máa ń gbé sí rẹ́díò láti dá nílẹ́kọ̀ọ́ yẹn nípa. النوافل نوافل نوافل something like that ما نوافل العبادات إنه بوجود نوافل ثم ما صلوا صلاة التسبيح يعني ما بقول tọ̀fẹ́fẹ́ nílẹ̀ àtòkè ẹ̀tọ́ káwọn èèyàn máa ṣe ó àtúntì dá wuyewuye ńlá lẹ̀ tí ẹ̀ bá sì parí ìdánilẹ́kọ̀ọ́ yẹn tó máa ń gbé sí rẹ́díò tó ń gbé sí rẹ́díò tí wọ́n bá wá di kí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ yẹn sí o ti pé bí ọ̀sẹ̀ mẹ́rin wọ́n ti gbé gbogbo ẹ̀ sí tán torí two hours so wọ́n á ní kẹ́ni tó ti dánilẹ́kọ̀ọ́ yẹn wá dáhùn ìbéèrè àwọn èèyàn lórí atẹ́gùn tó máa lọ sékò wọ́n á lọ dáhùn rẹ̀ àbá tọ́lá tó tẹ̀sí yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ̀m̀báàdì ní pẹ̀lú ìbéèrè àbọ̀lẹ̀ ah, ẹ̀sọ́ kúsùlá tẹ̀sí ó lẹ́sọ́ kúsùlá tẹ̀sí àhà ah, ah, yàjọ̀mọ̀ <laughs> subhanallah sọgbà tí wọ́n wá pín nọ́mbà jáde pé torí fóònù ti pọ̀ jù ipe tọ̀ ẹni tó bá tún níbi èrè o wọ́n ṣe mistake nọ́mbà mi wọ́n pè tí mo fi dókòó mọ̀tò lálẹ́ fóònù ni a ah, ó sú ẹni tí ń gbé mi nínú èkó ẹ pé a ah, èyí ti dájú wàhálà ẹ pọ́ kéré tó mi mọ̀ pé àwọn èèyàn tẹ́ bá ti sọ láti tẹ̀sí ìtura ẹ̀ lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ àbí òye wa tó ń di eléyìí ìta àfaramọ́ nìkan mẹ́fà náà. wọ́n ní táwọn bá ń ṣe látara wí lọ́wọ́ pé táwọn bá lọ ọ̀pọ̀ náà mẹ́rin láka mẹ́rin pé àtàwọn àwọn ṣe táwọn bá ti táwọn tó ṣe. rákà mẹ́rin báwo rákà mẹ́rin papọ̀ méjì méjì náà wọ́n máa ṣe kò sí àkàrù kan sani o ṣe sinmi ni tó bá ti sinmi tó ti dé náà. wọ́n ní pé yóò pẹ̀lú àwọn tó máa ṣe tàràwí ìbàlẹ̀ táwọn tarawih gan fúnra rẹ̀ ṣe dandan kìyàmù lè ké ṣe dandan táwọn yàní àwọn olùmọ̀ akọ́lọ̀ san án lẹ́sàn-án rẹ̀ ara wa náà tẹ́ bá jina, jìnnà ẹ sàn àwọn àǹfààní tó pọ̀ tọ́mọ òní fe ẹ bá gbé dìgírì lásán lóṣù. so ara rú àwọn gbólóhùn tá a máa ń bẹ́ẹ̀ náà làwọn lárúbá náà máa ń lò ara ń táwọn olùkọ́wọ́ mọ̀ gbọ̀nù lára wa nù gbà pàtàkì báwo ṣé tarawih gan fúnra rẹ̀ sọ̀rọ̀ yẹn àbí òye wọ ìyàmù léèlú nǹkan fúnra sọ̀rọ̀ àyàn lórí àwa màtàkì yìí sọ̀rọ̀ àyàn wọn torí di eléyìí sọtọ súnà kéèyàn ṣe fòlá ti tarawí kó tún jí lóru kó tún ṣe tàájú ní sọ́ọ̀lá kò sí wàhálà kó bá má ti ṣe wítìrì méjì nígbà náà sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà sọ pé láwùí tìrání ṣe ilá ìlà náà. wọ́n ní káwọn alẹ́jọ́ àwọn pé ó yé ikú ń fi àjẹrà rẹ̀ kò sì fẹ́ràn ara rẹ̀ aláṣẹ ìdànù burúkú ni nítorí pé ọ̀sẹ̀ tó yá àmì ẹ̀sẹ̀ sọ̀lẹ́ a'udhu billahi minash shaitanir rajim kèfèrí yá sí lélẹ́yìn nítorí pé lábẹ́ òfin ẹ̀sìn Islam ẹni ó bá ti sojúṣe rẹ̀ nínú Islam kéṣe mùsùlùmí kò sì sojúṣe kan eléyìí sáà tí wọ́n tètè dá mọ̀ fún yẹn ti kàfàrà bí kéèyàn pàtó láti kí á ní ntòmọ́ tó ń di ajẹ tó ń jẹ sàǹsàn pé o ṣe sọ̀lá ẹ̀ ń ṣe sọ̀yà sọ̀yà mú kínú àti dànù ọlọ́run mọ́ta wà láláṣẹ dànù gba islam kó o lè bá a là yéé ṣe mùsùlùmí o pẹ̀lú kẹnuró lásán láì máa ṣe sọ̀lẹ́ nà. ọlọ́run gbélé kan tó yẹ pé ẹni tó ń tún ajá wà níbẹ̀ pé ṣé ọlọ́run àwọn máa ń ṣe nílé náà tí ó máa. ẹ wọn sọ pé sọ láti òní gbà tí ẹ máa ṣètò láti inú ilé tájá wọn sọ pé òní gbà wọn sọ pé màláìkà òní wọ ọbẹ ni màláìkà òní wọ ọbẹ màláìkà bíi ti kú kọ́ lọ́wọ́ yẹn pé ọba kú màlẹ́kà kó agbẹ̀mí yẹn àmọ́ náà pé màlẹ́kà yẹn pé màlẹ́kà kẹ́ màlẹ́kà tó máa mú dáadáa wá àbí òye wa wọn à ní wọbẹ̀ ẹ bá ẹni tí ń sin ajá yẹn jà kò sáyè fàjà ń bí ó yẹ kó kọ́lé ajá síbòmí nínú gbó kì ṣe ibi táwọn èèyàn ń gbé bá fẹ́ sọ́lé kò sí nǹkan tó burú kó máa sọ́lé kẹsì kẹsì ṣe lọ́nà tó yẹ kó bá ti sọ ilé fún yín tán lágbàdá ẹ ti kọ́lé rẹ̀ náà síta lọ ẹ sàn sọ sínú kéèjì ni ẹ sì máa fún lóúnjẹ ń bẹ̀ àsìkò tó yẹ kọ́ wà ń ta kọ́ máa sọ ilé ẹ túlẹ̀ ẹ máa sọ fi jáàkì jáàkì jáàkì rẹ̀ yọ jáàkì ẹ fi sínú kéèjì ẹ bá jẹ́ lóṣù jọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wasallam